سورة النبأ بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. amma yatasaalun. nípa kí ni wọ́n ń bi ara wọn léèrè. anin naba'il azim. nípa ẹ̀rọ ńlá ni. alladhi hum fihi mukhtalifun èyí tí ẹnu wọn kò kò nípa rẹ̀. kalla saya'lamuna thumma kalla saya'lamun. rárá o wọ́n ń bọ̀ wá mọ̀ lẹ́yìn náà láìpẹ́ wọ́n ń bọ̀ wá mọ̀. alam naj'alil arda mihadan wal jibala awtadan wa khalaqnakum azwaja. ǹjẹ́ àwa kọ́ ni a àwa kọ́ ni a dá yín lákọ̀ lábo. وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا àti pé a ṣe oorun yín ní ìsinmi àti pé a ṣe òru ní ìbora àti pé a ṣe ọ̀sán ní ìwájẹ̀ mu. وبنينا فوقكم سبعا شدادا àti pé àwa ti mọ àwọn pẹpẹ tó nípa méje sí orí yín. waj'alna sirajan wahhaja. àti pé a ṣe àtùpà tí ó mọ́lẹ̀ kan. wa anzalna minal mu'sirati ma'an thajjaja. àti pé àwa ń sọ omi tí ń dà púpọ̀ kalẹ̀ láti inú ẹ̀sùjò. لنخرج به حبا ونباتا وجنات ألفافا kí a bá lè mú hóró àti irúgbìn jáde pẹ̀lú rẹ̀ àti àwọn oko tí ó kún kẹ́kẹ́ fún nǹkan gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. inna yawmal fasli kana miqata. dájúdájú ọjọ́ ìpínyà ń jẹ́ nǹkan tí ó ní àsìkò. yawma yunfakhu fi ssuri fatatuna afwajan wa futihati as-samau fakanat abwaba. ọjọ́ tí a bá fan fèrè ẹ̀yin yóò jáde níjọ níjọ àti pé a ó ṣí ẹnu ọ̀nà sánmà sílẹ̀ yóò sì di àwọn ẹnu ilẹ̀kùn. وسيرت الجبال فكانت سرابا a ó kó àwọn òkè dànù yóò sì di àwọn pínnà. inna jahannama kanat mirsadan lit-taghina ma'aban labithina fiha ahqaba. dájúdájú iná jahannama yóò lúgọ di àwọn olùkọjá ẹnu àlà ní ibùsẹ̀rí sí. wọn yóò máa gbé inú rẹ̀ fún ìgbà gbọọrọ. لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا wọn kò ní tọ́wò nínú rẹ̀ ìtura tàbí mímu tútù àyàfi omi gbígbóná àti omi àwọyúnwọ̀jẹ̀. jazaa. ẹ̀san tí ó tọ́ sí iṣẹ́ wọn. innahum kanu la yarjuna hisaban wa kadhabu bi ayatina kidhaba. dájúdájú wọn kò tiẹ̀ retí ọjọ́ ìṣirò àti pé wọ́n ń pe àwọn ọ̀rọ̀ wa nírọ́. وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا àti pé àwa gbogbo nǹkan ní àkọsílẹ̀ nítorí náà ẹ tọ́ ìyàwó nítorí pé a kò ní í ṣe àlékún kankan fún yín ju ìyà lọ. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا dájúdájú ìrìnjẹ ń bẹ fún àwọn olùpáyà ọgbà àti èso àjàrà àti àwọn ọ̀dọ́bìnrin tí wọn kò ju ara wọn lọ àti ife tí ó kún kẹ́kẹ́ fún nǹkan mímu لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا wọn kò ní máa gbọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ níbẹ̀ àti irọ́ ẹ̀san láti ọ̀dọ̀ olúwa rẹ ni ọ̀rẹ́ tí ó tọ́. رب السماوات والأرض وما بينهما الرحمن la yamlikuna minhu khitaban. olúwa àwọn sánmà àti ilẹ̀ àti ohun tí ó wà ní agbede méjì wọn ọlọ́run àjọkẹ́ ayé wọn kò ní í lè bá a sọ̀rọ̀. yawma yaqumu rruhu wal malaikatu saffa la yatakallamuna illa man adina lahu rrahman wa qala sawaba. ọjọ́ tí ẹ̀mí náà jibril tàbí màláíkà mìíràn àti àwọn màláíkà mìíràn tí wọn yóò tò létò létò wọn kò ní lè sọ ọ̀rọ̀ àyàfi àwọn tí ọlọ́run ọba àjọkẹ́ ayé bá yọ̀ọ̀dá fún ni yóò sọ ọ̀rọ̀ tí ó dára. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. èyí ni ọjọ́ òtítọ́ ẹni tí ó bá fẹ́ kí ó mú ọ̀nà ibùsẹ́rì lọ sí ọ̀dọ̀ olúwa rẹ̀ pọ̀n. inna anzarnakum azaban qariba yawma yanzuru almar'u ma qaddamat yadahu wa yaqulu alkafiru ya laytani tuntun rọ́ọ̀bá. dájúdájú àwa fi ìyà tó súnmọ́ ṣe ìkìlọ̀ fún yín ọjọ́ tí ènìyàn yóò máa wo ohun tí ọwọ́ rẹ̀ tì síwájú aláìgbàgbọ́ yóò sọ pé èmi ìbá ti di yèèpẹ̀ ńkọ́ n kò bá ti di ẹni ìyà.